الحمد لله الذي يرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول سبحانه وتعالى ọba tí ó tún ṣe nírọ̀rùn láti túmọ̀ pàdé pẹ̀lú àkọ́tún ètò yín ètò wa ètò àlèhódà ní òní tí rọmọdọ́nì ọdún yìí ń di ẹlẹ́ẹ̀kẹfà inú ìjírà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam fourteen forty one abẹ́lọ́hùn kọ́másálá ìgbà àwọn ìjọsìn wa tí à ń sin náà gẹ́gẹ́ bí ìjọsìn kọ́lọ́hún wa yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa bákan náà gbogbo ọ̀nà tí olúkúlùkù wa ń gbà tí a fi ń dá sí ètò náà yẹ́nyẹ́ àlèmọ́ le kó lákòótán torí pọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ni wá òbò yín pátápátá ọlọ́run bá wa mójútó yín o ọlọ́run bá wa kíyèsí dúkìá yín ọlọ́run má jẹ́ ká gbà náà bú ọlọ́run má jẹ́ kó wọ bẹ̀ gbogbo àwa tí àwa náà tí wọ́n ń gbìyànjú láti pé a fẹ́ darapọ̀ kọ́lọ́n kọ́ mọ́sálàì sí ní ọ̀run fún àǹfààní èèyàn wa nílé tẹ̀sí fẹ́ darapọ̀ mọ́ ètò àlèhúdà wáyé lọ́nà kan àbí lọ́nà kejì àkáǹtì nàmbà wa ní zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine jaiz bank account bihaunilayi ta'ala gẹ́gẹ́ bí ìṣesí wa àkòrí ọ̀rọ̀ wa lẹ́nìí eléyìí tí a mọ̀ gbéyẹ̀wò òun náà ni ohun tá a pè ní madakhilu ash-shaytan madakhilu ash-shaytan àwọn ọ̀nà tí ash tí mọ̀ ń gbà láti fi wọnú ara ọmọ ìdí ènìyàn láti wá dá wa lálẹ́ láàrin ọmọ èdè yẹn sí ọba adẹ́dà àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ láàrin ọmọ èdè yẹn sí ẹ̀dá yẹn ẹgbẹ́ rẹ̀ òun láàmú gbéyàwó lẹ́nì ṣùgbọ́n bí àwọn ìlà ta'ala á mú kan nínú àwọn ẹtọ́tọ́ ìtorí ẹtọ́tọ́ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ ó tó bí ọ̀nà bíi mẹ́jọ àbí kó jù bẹ́ẹ̀ lọ. àwa fẹ́ mú kan nínú àwọn ẹtọ́tọ́ yìí láti mọ ṣàlàyé wàyín káyọ̀ fìlẹ̀ umar bakiya á padà mọ mú àwọn yòókù náà ní ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ṣùgbọ́n ìta àmọ́ lónìí òun náà ní àlìjáàlù àìmọ̀kan olùmọ̀wọ́ ọmọ bá ní gbé wa ní lórí rẹ̀ kọ́lọ̀ nǹkan bá wa ṣe nírọ̀rùn bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه لن بقبع وانتسواجه وهي àti kíkí wa pẹ̀lú kíkí ọlá àti kíkí ọlá àtún sọ pé jazakumullahu khairan fún gbogbo àwọn olùṣe olùnáwó ètò yìí pàápàá jùlọ nínú ìlú tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí náà àárí àwọn ẹniwà kan lọ́dún tó lọ kódà wọ́n gbé odidi ọjọ́ kan léyìí tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí náà wọ́n ti dá sí nínú ìlú gbòó tí à ń bẹ́ẹ̀ yìí náà àti àwọn ìlú Ṣakí pàápàá jùlọ ó fò mí díẹ̀ ìyá wa kan náà nílùú Ṣakí àwọn náà ti fi ọwọ́ ránṣẹ́ sí wa so pẹ̀lú àníyàn pé gbogbo ohun tí jẹ́ oríire láyàtà kíámà ọlọ́run kí ó ṣe fáwọn kọ́lọ̀ kó sì bí àbùkátà àwọn lórí àwọn ọmọ àti lórí ọkọ àwọn àti gbogbo àdáwọlé àwọn àti ká gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣà bá sẹ́yìn lẹ́sìn dáadáa. àmín. gẹ́gẹ́ bí allah subhanahu wa ta'ala ọba adẹ́dà ti ń darí àlámọ̀rí ẹ̀dá látara àfẹ́ tí ọba tó dá wa ní sí wa nígbà tó dá wa tán ó oríire pẹ̀lú wa ohun tí ò ní jẹ́ aṣoríire ọlọ́run júwe rẹ̀ fún wa láti ìpìlẹ̀ ìgbésí ayé ohun tó adánilọ́nà oríire àti ẹni tọ́lọ́run bá kọ́kọ́ dá ọlọ́run bá júwe fún wa tẹlẹ̀ntọ́lọ́run kọ́ dánú ẹ̀dá èèyàn òun náà ni ànábì wa adam lẹ́yìn náà wa awa láti bá wa adam lẹ́yìn rẹ̀ inú àwọn ẹ̀dá tọ́lọ́run ti dá ṣáájú títí ń bẹ tẹ́lẹ̀ náà ni wà ó fi tí baba ńlá wa ó fi hàn ó fi ìlérí rẹ̀ ó fi hàn sí baba ńlá wa ó sì ṣèlérí kalẹ̀ náà pé gbogbo àwa tí a bá ń bẹ náà bóun ṣe ṣe fún baba wa tọ́lọ́wọ́n ọba òsì kíkọ́ kápá rẹ̀ òun àmọ́ ṣe tóun ó sì rí pé òun kápá ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala jẹ́ ó yé wa pé kì í ṣe gbogbo àwọn ẹ̀dá yìí ló fi kápá wọn so látàrí báyìí jazakumullahu khair látàrí bẹ́ẹ̀ láfi bùkátà sí ká mọ ọ̀nà wo ni àṣeyìtọ́ọ̀nì nígbà láti fẹ́ fi dènà oríire wa nígbà tá a bá ti gbàgbọ́ yé eléyìí òun ló jẹ́ àmọ̀ pé a ní bùkátà sí pé ká mójútó báwo la ṣe rí Allah subhanahu wa ta'ala sùn àfọwọ́ tí wọ́n ń jí oyé wa pé báyà òun yàn jáde láwọn tó ń wò wá live tó bá jẹ́ pé má ti ń jáde kó wọ́n jẹ́ kí á mọ̀ torí pé àtúnṣe ti wá lórí rẹ̀ ọlọ́nkọ́ bá a sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa ló fi jẹ́ pé àṣọ ìtọ́n òun ni ọ̀tá àkọ́kọ́ tí gbogbo ẹni tó bá fẹ́ sin lọ́hùn kí máa ń ní lẹ́yìn rẹ̀ ìfẹ́ inú ara ẹni àṣẹ ìtọ́n tá a wá sọ yìí gẹ́gẹ́ bá wà ní ẹ̀sùn pé gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ní mọ́ ní irinṣẹ́ tí ó fẹ́ lò láti lè fi irinṣẹ́ tí ó máa lò láti lè fi irinṣẹ́ tó fẹ́ ṣe ṣe látàrí bẹ́ẹ̀ ni ṣètọ́ náà gbogbo ọ̀nà lòun náà ń ṣẹ́ láti rí i pé òun sìn wá lọ́nà láti rí i pé ká mọ̀ rí iṣẹ́ sí i ṣùgbọ́n ọba adẹ́dà ọba tó dá wa ó ti tọ́ka fún wa ọ̀nà tá a gbé gbà tó fi jẹ́ pé àṣetọ́ọ̀nì kò ní jogún iṣẹ́ wa tá a bá ṣe tá a mọ̀ sí àwọn iṣẹ́ olóore látàrí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé a ní bùkátà sí ká mọ àwọn ọ̀nà wo ni àṣetọ́ọ̀nì ní mọ́ gbà láti fi rí i pé iṣẹ́ wa kò ní jẹ́ àtẹ́wọ́gbà eléyìí tá pè ní madakhilu shaitan àwọn entries àbíkápẹ́ entrances tí a ṣètọ́ ni ní tí wọ́n fi wọlé sínú àlámọ̀rí ẹ̀dá tí àárín ìyìn àtọba adẹ́dá ó fi dàrú táàrin wa àtàwọn tá a jọ ń gbáyé tí ó fi dàrú ẹbí nǹkan náà bá ṣe ń lọ ẹ̀dá kan jẹ́ kí a mọ̀ ọ̀mọ̀ àwọn nǹkan yìí wá pọ̀ láwọn ọ̀nà táṣetọ́ ni wọ́n gbà fi wọlé sí yẹn la èyí tá a fẹ́ gbéyàwó ń bẹ̀ lẹ́nìí bí a bá sọ pé a padà máa mú ìyókù wálé ọkọ̀ kan òun náà ni alijahalu àìmọ̀kan tó jẹ́ pé a lè pè é ní ignorance lédè òyìnbó kí ń pè ní alijahalu òun náà ni ohun tí ń jẹ́ òdìkejì ohun tí jẹ́ mímọ̀ torí pé alijahalu yìí ọjẹ́ dídú alẹ́ẹ̀lmù tẹ́kù alẹ́ẹ̀lmù sì ni ìdíráàkù ṣẹ́yì alàmà hùwà àlẹ́yìí ìdíráàkàn jàásímàn òun ni ká dá nǹkan mọ̀ níbi nǹkan yẹn ṣe rí gan-an ká dá nǹkan mọ̀ níbi nǹkan yẹn ṣe rí gan-an tí ò ní sí àbòmìlà ń bẹ̀ látàrí báyìí. látàrí bẹ́ẹ̀ láfi ní bùkátà sí kámọ kí ní jẹ́ àlìjáhálù náà àìmọ̀kan torí pé tá a bá ti mọ àìmọ̀kan gẹ́gẹ́ bí ọlọ́run tó dá wa ṣe júwe fún wa pé nígbà tóun dá wa tán òun lánàá oríire ó ní inna adéyìnà òsèbíìlà imma shakiran wa imma kafura ọ̀nà oríire rèé ọ̀nà tẹ́yẹ fi róríire ṣe Allah subhanahu wa ta'ala là kalẹ̀ ọlọ́run kó fi ẹnì kọ̀ọ̀kan wa sínú àwọn tá a sọ oríire láyé àti alkiyama kí la wá ń pè ní àlìjáhàlù tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí ṣùgbọ́n gbà fi wọlé sí yẹn la tọ́kí bá wùjọ lẹ́nìí tí ọ̀tá fi ń pọ̀ láàrin ẹlẹ́sìn síra wọn pàápàá jùlọ mùsùlùmí sí mùsùlùmí àwọn onímọ̀ síra wọn àbí àwa tá àti ẹ̀ jẹ́ onímọ̀ tá a jẹ́ onímọ̀ àtẹ̀ntí ọ̀ jẹ́ onímọ̀ kí làwọn ti ń fa eléyìí nípa tá a bá ti gbàgbọ́ yé ohun tí ń jẹ́ àlìjáhálù àtọ̀nà tí ṣètánimọ́ gbà lò ó á bọ́ nínú ewu á ẹ̀sìn wa ṣe bó ṣe yẹ àádẹ́ntọ́lẹ̀ tọ́sálì jẹ́nà àárín inú ilé wa àárín ẹbí wa àdúgbò wa ìlú wa orílẹ̀-èdè wa ìrẹ́pọ̀ ọbẹ̀ tẹ́pọ̀ ìrẹ́pọ̀ yóò sì mọ jẹ́ ẹ̀sìn táàmù ọgbẹ̀sán lórí ẹ̀ kí ni wọ́n ń jẹ́ alijahal wọn a máa lò ó lórí nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ mbẹ́ a máa túmọ̀ ádámù ilmi àìnímọ̀ kéèyàn tiẹ̀ kọ́mọ̀ mọ̀ nǹkan kan rárá pé kò tiẹ̀ sí ohun tí jẹ́ ìmọ̀ níbà yóò kọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì a máa túmọ̀ ìtìkọ́ọ̀dù ṣe yìí ala khilafi ma huwa alayhi ní kéèyàn mọ̀ nǹkan báyìí báyìí pẹ́pẹ́ ọ̀tọ̀ níbi nǹkan ṣe rí pẹ́pẹ́ ọ̀tọ̀ níbi òun ṣe mọ̀ ọ́mọ̀ kìí ṣe bí nǹkan yẹn ṣe rí gangan iná lòun mọ̀ sí. gẹ́gẹ́ bí ẹni tí ń pe àfín tí ń pe òyìnbó ni àbí ń pe lárúbáwá ni sọ pé àfín ni ó yàtọ̀ sí àfín tó jáde láàrin ọmọ lárúbáwá tẹ́ pé fífín tiẹ̀ pupa tiẹ̀ ọ̀tọ̀ yàtọ̀ àbí funfun rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni fíìlù ṣéyì ala khilafi ma haqqahu an yuf'ala òun náà ni kéèyàn ọmọ ṣe nǹkan gba ọ̀nà òdì kò sí lójú ọ̀nà tí wọ́n gbà ní àfi ṣe ojú ọ̀nà náà ti ń gbà ṣe nǹkan náà bẹ́ẹ̀ alápẹ̀rẹ̀ tí wọ́n ní kó ṣe sọ̀lá àti kó kírun àwọn akọ́kọ́ forí kanlẹ̀ kó tó ṣe takbiratul ihram ní ìyàtọ̀ sí bó ṣe ká ṣe àwọn ọmọ eléyìí náà ní alijahalu bákan náà lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kọ́wùlùn kìláàfi alhak, òun náà ni ká máa sọ̀rọ̀ tó ta ko òdodo ọyápa sí òdodo nǹkan bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn ni kò mọ òkun ìtumọ̀ tí wọ́n ti ń jẹ́ àìmọ̀kan tó kó sínú tàbá ti wá gbàgbọ́ iye mẹ́rẹ̀ẹ̀rin yìí á wà padà sínú ọ̀rọ̀ àfáwà kan sheikh islam ibn taymiya rahimahullahu rahmatan wasi'a àwọn jẹ́ oyé wa pé alijahalu yìí ó lè jẹ́ adamu ilmi bá a ṣe sọ lákọ̀ọ́kọ́ pé àìsí mímọ̀ kí èèyàn mọ̀ nímọ̀ rárá aw adamu adamu ìtìbá ilmi àbí èèyàn nímọ̀ kò tẹ̀lé mímọ̀ tọ́mọ̀ ó túmọ̀ pé ẹ̀ńtọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó tẹ̀lé òun náà jahalu ń dà á láàmú àìmọ̀kẹ́ ń dà á láàmú torí téèyàn bá ti fi mọ̀ tó ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ń kọ́ tó fi ṣiṣẹ́ aláìmọ̀ kan náà ni torí kò mọ láti ń bẹ́ ń bi lílo ìmọ̀ yẹn kò sì mọ aburú tí ń bẹ́ ń bi àìlo mímọ̀ yẹn nítorí wọ́n pé àìmọ̀ kan ti ń bẹ pẹ̀lú òun náà bákan náà wọ́n wá ní fa inna man lam ya'lam al-haqqa fa huwa jahil ẹni tí ó dá òdodo mọ̀ wọ́n ní aláìmọ̀ kan lòun náà ṣùgbọ́n jahalu tí ọmọ jẹ́ jahalu basiton yọmọ jẹ́ àìmọ̀ kan sápáná ọ̀dá kan mọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó nímọ̀ ìmọ̀ tó ní òun náà ni pé àdìọ́kàn ò di nǹkan tí ń júwe àbí tí ń ṣàlàyé iná ń tọ́mọ̀ lẹ́mìí rẹ̀ tí fi ń pàpè mọ́ra pé òun ní mímọ̀ eléyìí ọmọ jẹ́ jahalu murakab tí ń ṣe pé dídá nǹkan mọ̀ ní ìyàtọ̀ sí pàápàá bí nǹkan yẹn ṣe rí. wọ́n wá ní tó bá jẹ́ pé nìyẹn wá ń sọ ohun tó yapa sí òdodo tọ́mọ̀ tọ́mọ̀ fúnra rẹ̀ náà aláìmọ̀kẹ́lẹ́ òun ọmọ pé òdodo nìyí ṣùgbọ́n sọ ohun tó yàtọ̀ sí aláìmọ̀kẹ́lẹ́ òun náà jẹ́ àbí ń ṣiṣẹ́ tó yàtọ̀ sí aláìmọ̀kẹ́lẹ̀ òun ní ọmọ jẹ́ wọ́n máa wọn àyà wá láti fi ṣẹ̀rí àwọn eléyìí níbàámu sí àlàyé tá a ti ṣe ṣáájú. káwá júwe fún wa ká lè mọ pàápàá pé gbogbo ohun tí wá ti ń pè ní àìmọ̀kan àlìjáhálù tọ́jú ọ̀kan nínú ọ̀nà tíṣe ìtọ́ọ̀nì tí máa fi dàárín wa àtọ́ba adẹ́dàrú tẹ́dà òfin ní rọ́lọ́n sìn bó ṣe yẹ tí máa fi dàárín wa rú wa pàápàá jùlọ àwa mùsùlùmí síra wa tẹ́kọ̀ wọ́n sì mọ ìsọ̀ láìsọ̀ láti wò sí níjà tẹ́wọ́ gbà kọ́dà sẹ́bà wà ní ẹ̀mọ́ nọ́ọ̀rọ̀ àwọn bàbá nílẹ̀ Yorùbá wọ́n ti agbádá bá kan agbádá ní mọ́sálásí bínú ọ̀bá konú wọ́n ní kèé sẹ̀sìn pé ẹjẹ́ àfinú konú kálígbẹ̀sán rí ó túmọ̀ pé ìlẹ́sàn lórí sọ̀lá àwọn sọ̀lá wá ti tà ń ṣe àwọn ọ̀run tà àwọn ìbàdá ti tà aníbùkátà sí kínú akókora wọn ṣùgbọ́n tá nímọ̀ nípa bá lè ṣèjọsìn yìí jẹ́kọ́ ìmọ̀kẹ́ bá ń bẹ lára apá kínní ẹni tó nímọ̀ ẹni tí ò nímọ̀ yóò mú lọ́tà kò ní jẹ́nu rẹ̀ ọ́ tọ̀rọ̀ láti darí àwùjọ láti darí mọ́sálásí láti darí inú ilé ọ̀tá àyìn wọn yìí kọ̀ wá ní jẹ́ wọ́n rẹ́ sísìn bó ṣe yẹ tàbá wa mọ̀ pé gbogbo ohun tí ń já ìmọ̀ kan pátá kò sóore ń bẹ àìsóore ń bẹ alukuran lójúwe fún wa gẹ́bí yorùbá náà ṣe mọ́ sọ pé kò sí ọmọ rẹ nínú tí wọ́n ń pè níbọn wọ́n pé àtẹ̀tù àtàwàyá gbogbo ẹ̀ pátá tí mo bá nǹkan jẹ́ nítorí wọ́n bá dojú ẹ̀ kọ̀ọ̀kan gbogbo rẹ̀ alijahal àìmọ̀kan pátá aburú ni. kí ni òjẹ́lẹ̀ yóò yé wa òun náà ni pé gbogbo àyè tí Allah subhanahu wa ta'ala tó ti mẹ́nu bà ohun tí jẹ́ alijahal nínú Al-Qur'an tọ́lọ́hun ti dákọ̀ àìmọ̀kan àìmọ̀kan àìmọ̀kan àyè èébú ìfàbùkù kankan yẹn ni àbí ìfàbùkù kan àwọn tí àìmọ̀kẹ́ yìí ń bẹ lára wọn irú àpẹẹrẹ rẹ̀ nínú alukur'an ní ìgbà tí allah subhanahu wa ta'ala ń ṣàlàyé àwọn ọjọ́ anabi lut ìṣe wọn fún wa allah subhanahu wa ta'ala ní wàlúùtàn ẹ̀rọ anabi lut ìkọ́lá likọ́wùmìhì gbàtí ń sọ fáwọn ọjọ́ rẹ̀ àtàtúnà ìṣàwọ̀ antum tubsirun ìbàjẹ́ náà lẹ́mọ̀ ṣe ìbàjẹ́ ni wọ́n tẹ̀ ń ṣe yìí kí ni nǹkan tí wọ́n ń ṣe wọ́n ń ṣe sìnà sìnà ẹ̀ tí wọ́n tún wá yàtọ̀ sí sìnà èyí tó gbajúmọ̀ táwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ àbí ti ń bẹ láyé lẹ́nì alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀ ń ṣèbàjẹ́ sìnà ń bẹ́nu ìbàjẹ́ tí wọ́n ń ṣe ó ní inú rẹ̀ wá ni pé àhínnàkùn làtàtúnà rìjálà sàhàwátẹ̀ mìndúnì nìsá ẹ̀ láwọn obìnrin lé àwọn kọ́lẹ̀ ń bá níbàjọṣepọ̀ àwọn ọkùnrin lẹ́njọ́ ń bára yín lò àjọṣepọ̀ lẹ́njọ́ ńlá àjọṣepọ̀ pẹ̀lú ara yín eléyìí tí wọ́n máa pè ní ìkórìjọ̀bọ́ tí wọ́n ń pè ní géè tọ́ ọkùnrin àtọkùnrin ní ń fẹ́ra wọn tẹ́ pé òun tẹ̀ ń ṣe yìí sìn náà ni ọtọ́ ajẹ́ pé ọkùnrin àtọkùnrin lẹ́tún gunra yín a ọwọ́ ni bal antum qawmun taj'alun alukura ni wọ́n á ní a ọ dájú kò sí iyèméjì ti aláìmọ̀kan ni yín ti aláburú ni yín àwọn tó jẹ́ àwọn olùmọ̀fàṣirún wọ́n ní kankan tá ń pè ní al-itirabul intiqali pé transition kó kún bí ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ kan là ń bá lọ káwá shift bọ́ síbi ọ̀rọ̀ míì níbẹ̀ nínú àyà yìí wọ́n ní àlàyé àkọ́kọ́ pé àwọn àjọ anabi lut wọ́n ń ṣèbàjẹ́ ẹ̀ ń dọ́dọ̀ ọkùnrin lẹ́ńjọ́ nílájọṣepọ̀ ọkùnrin àtọkùnrin wọ́n ní ọ̀rọ̀ kan lòun ọlọ́run fi ń júwe fún ọ pé òun tẹ̀sí yí ọ̀dà láti ibi tó ti bẹ̀rẹ̀ pé báyìí antum kọ́ọ̀mù ntẹ́jì alone eléyìí ń jẹ́ pé kí ni ọlọ́run ń fi àbùkù kàn wọ́n ń pè wọ́n lálábùkù ń dìklẹ́ àwọn pé aláìlẹ́kọ̀ọ́ nìyí tẹ́lẹ̀ ń jẹ́ èébú fún wọn. alákọ̀ọ́kọ́ lélẹ́yìí ti ń tọ́ka pé ẹ̀rí pé ogun ti ń jẹ́ jahalu nínú àlùkò náà kì í ṣe ohun tó ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni pé gbogbo àwọn tí allah subhanahu wa ta'ala fi àyèmọ̀kan tó fi ròyìn wọn náà alukur'an gbogbo wọn wọn jọ ní nǹkan kẹta lè pè ní kọ̀wáṣímù mustaraka kí la ń pè ní kọ̀wáṣímù mustaraka òun náà ni pé wọ́n jọ ní àwọn attributes àbáwọn characteristics tọ́jọ kó wọn papọ̀ tọ́jẹ́ pé commonality ń bẹ láàrin wọn pé nǹkan kẹ́nẹ́ lọ́jọ́ kó wọn pọ̀ àwọn ọ̀tà nítọ́lọ́run ròyìn pẹ̀lú àìmọ̀kan àtàwọn ọ̀tò nítọ́lọ́run ròyìn pẹ̀lú àìmọ̀kan tá a bá ń ka àwọn nǹkan tí ń tọpa wọn pọ̀ yìí ọmọ rí i pé bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ láwùjọ àwọn tó ti láàrin àwọn ànẹ́bí ọlọ́run kí ni nǹkan àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé gbogbo àwọn tọ́lọ́run ròyìn pẹ̀lú alijahal nínú alukur'an inú tí mo bẹ lára àwọn tí ń bẹ lára àwọn tí ń bẹ lónìí náà táyì mọ̀kẹ́ bá ti ń bẹ lára wa òun náà ni pé adawatul adawatul anbiya wa takdhibuhum wọ́n mọ̀ máwọn ànẹ́bí ọlọ́run lọ́ta ó sì mọ̀ mú wọn nírọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn aláìmọ̀kan tàná gbogbo aláìmọ̀kan tó níta bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo ẹni tó bá ti gbé islam lọ bó ṣe tọ́ bó ṣe yẹ tí ń ṣàlàyé rẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ wọ́n mọ̀ ọ́ mú un lọ́ta ni torí pé àrùn tí ń ṣe àwọn aláìmọ̀kan tàná ọ̀yẹ̀ kò bò lárùn tí ọmọ ṣàláìmọ̀kan tì nínà ni pé wọ́n mọ̀ mú olódodo lọ́ta ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn bó ṣe rí pẹ̀lú mà wọ́n sì mọ̀ mú pé irọ́ ní ń pa ẹ̀mí ìtẹ̀lé wọn. kílẹ̀ rí eléyìí òun náà ni pé allah subhanahu wa ta'ala nínú suratul an'am àyà ọgọ́rùn-ún kan àti méjìlá ó ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwan shayatina al-insi wal jinn ọlọ́run níbẹ̀ la gbé kalẹ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn tó jogún àwọn ànábì ọlọ́run tí wọ́n ń sàlàyé ẹ̀sìn bó ṣe yẹ pẹ̀lú mọ̀ torí pé ànábì sọ fún wa pé asi izabili adi'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani. gbogbo ẹni tí bá ti ń sàlàyé ẹ̀sìn lórí ìmọ̀ láwùjọ yòówù tó lè bẹ yóò mọ kojú ìpèélókùrọ́ lọ́dọ̀ àwọn tí jahalu bá ń bẹ lára àwọn àìmọ̀ kan yóò mọ jogún ìmọ̀ fojú ọ̀tá wò ìmú lọ́tà lọ́dọ̀ àwọn táìmọ̀ kan bá ń bẹ lára wọn ọlọ́run ní a ti gbé kalẹ̀ pé nínú àwọn èèyàn àtàwọn àlùjànnú kí wọ́n mọ mú àwọn ànẹ́bí ọlọ́run lọ́tà àtàwọn tó bá jọ wọ́n níbi iṣẹ́ wọn ọlọ́run ní torí pé kíni apá kan wọn yuhi ba'duhum ila ba'di zuhrufal qawli ghururan ni wọn kà kúndé mọ fi ọrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹjọ mọ fi ránṣẹ́ síra wọn nígbà tẹ fẹlẹ mi pé ń tẹ ń ṣe yíyọ ẹsìn ẹnìkan ẹnìyàn wá rí dìfẹ́ǹdì kò rí ṣàlàyé ẹnìkan tó yá ìmọ̀ kan tiẹ̀ tọ́ra yàtọ̀ díẹ̀ òun ní ọ̀sọ́ gbé tíra àárọ̀ kẹ́mu pé kódà òun yà yín tíra tọ́rọ̀ ní bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀jẹ̀ wọ́n mọ̀ gbé fúnra wọn láti àmì àkọ́kọ́ nínú àmì tí mo bẹ lára gbogbo ẹni tá ìmọ̀kẹ́ máa ń bẹ lára lílé ẹ̀rì pa ti ní yálà àìmọ̀kẹ́ lè jẹni tí ò nímọ̀ rárá àìmọ̀kẹ́ lè jẹni tó nímọ̀ tẹ́kọ̀ tó mọ̀ yẹn òdì ni àìmọ̀kan ó lè jẹ́ pé ẹni tó nímọ̀ tí ó fi mọ̀ yẹn ṣiṣẹ́ àìmọ̀kan ó lè jẹni tó nímọ̀ tọ́jọ́ pé kò fi ṣiṣẹ́ nítorí wọn sọ ohun tó yàtọ̀ sí ìmọ̀ yẹn lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin a rí pé láwùjọ lẹ́nìí bó ṣe ń bẹ lánàá bẹ́ẹ̀ ni ń bẹ lẹ́nìí náà pé àwa mọ̀ àní tẹ̀lé kì í ṣe irú tiwa ọlọ́run mọ̀sẹ̀ yín bẹ́ẹ̀ mọ̀sẹ̀ mí náà bẹ́ẹ̀ eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àmì tó pa wọ́n pọ̀ gbogbo aláìmọ̀kan tàní àti tèní òun náà ni pé anbiya òun náà ni ìmọ̀ ọjà àwọn ànẹ́bí ọlọ́run níyàn pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹ̀rí èké àtàwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́ba ń kọ́lọ́ wí ànẹ́bí wí ọpọlọ làwọn mọ̀ fi dà ọlọ́run sọ nígbà tí ń júwe nípa àwọn àjọ anabi nuhu alayhi salam òní qala al-mala'u alladhina kafaru min qawmihi àwọn tó jẹ́ àwọn kèfèrí nínú ìjọ anabi nuhu wọ́n sọ fún pé ma naraka illa basharan àwa ò rí ọ sí nǹkan tó ń pera rẹ pọ̀ jẹ́ yàn ọlọ́run ọmọ kúrẹ́ lánàbì mọ́ àwa ò rí ọ sí ordinary people náà lọ ó lẹ́bù lọ́wà wà máa nà rọ́ọ̀kà tàbáàkà ilẹ̀ lẹ́yìn náà hum àrọ̀ọ́dìlùnà kódà àwọn tí ń tẹ̀lé ọ àwọn èèyàn gidi wo ní bẹ́ẹ̀ nù àwọn èèyàn yẹpẹrẹ náà nì báàdì àrùráì àwọn tó jẹ́ pé wọ́n bá ti wí fún wọn náà wọ́n mọ̀ gbà orí wọn ò pé àwọn tí wọ́n lọ́pọlọ tó yẹ kí bàbá ti wù wọ́n báyìí bíi mọ̀lú ni wọ́n àwọn làwọn tó ń tẹ̀lé ọ wà máa nárọ̀ alẹ́ ìnà mi fọ́dìlì àrípọ̀ lọ́lá jù wá lọ àrípọ̀ yàtọ̀ sí wa bal nadhunnukum kadhibin kódà ó dá wa lójú pé òpùrọ́ nìyí òpùrọ́ nìyí bákan náà wọ́n sọ fún anabi wa musa pé alam nu rabbika fina walidan a kì í ti pa wàhálà bí ọ ni àwa la tọ́ ni ọwọ́ àdùnní okò wọ́ọ́rì nǹkan tó yàtọ̀ sí ohun tá a rí. ọyọ́ wa dòní yàtọ̀ sí ohun táwọn bá iná lọ́fẹ́ gbé wá. ọlọ́run àwọn táwọn ọmọ mú wá lẹ́rìí nìyẹn ló fi jẹ́ pé ńgbà míì tẹ́fà ríbi tó máa ń sàlàyé ẹ̀sìn tẹ́nìkan báyìí lórí báyìí lórí ọkàn ẹ̀nìkan kẹ́ bẹ̀rẹ̀ ìpè ni òun lè bẹ̀rẹ̀ ìpè kí àwọn ọmọ tó bá ní àníṣe kínní kan á bẹ̀rẹ̀ pé sóhun tẹ̀sán sóhun lẹ̀ rí ọ̀dà kọ kẹ̀bọ́ta kó pé irọ́ ni wọ́n ń pa fún yín sóhun ni àyà rẹ̀ àti àdísì ànẹ́bì tó fi sọ pé ohun táwọn kà ládìísì yìí ò rí bẹ́ẹ̀ wọ́n ní inú àmì tí mo bẹ níbi táwọn ọ̀kẹ́ máa ti ń bẹ lára ọmọ èèyàn eléyìí inú ìsìn tọ́jọ́ pé kò lè mọ̀ sí lára aláìmọ̀kan ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni isti'jalu al-iqab ìmọ̀ kánjú béèrè ìyà lápẹẹrẹ tọba sọ fẹ́ lómi kóńtà ń ṣe yọ̀ọ̀dà pé sáwọ̀ náà ni ọlọ́run nínú sí àìmọ̀kan ni tọ́mọ sára ń bá ilé lọ́nu àṣẹ abáṣe ń kírun yọ̀ọ̀dà ìbẹ̀rẹ̀ àṣẹ ń ṣe yọ̀ọ̀dà nǹkan yọ̀ọ̀ bá mú wọn láti wà yìí bá ṣe ibi kọ̀kọ́ yú sí kíbla ṣé gbogbo yóò kí àwọn àbátó ti kírun lánàá tí wọ́n bẹ́nu náà ni ara isti'jalul iqab ọlọ́run ní inú sí àìmọ̀kan nírú eléyìí ó ti wà lára àwọn aláìmọ̀kan tànánà bó ṣe wọ́n náà lùkọ́ wá ní pé wọ́n yẹ stajiluka bil adab wọ́n mọ̀ kánjú béèrè pé dàsọ fọlọ́n kó fi àjẹ wá nísinsìnyí ọ̀wá ni walan yukhlifa Allahu wa'dahu ọlọ́run ò sì ní yẹ kò ní bọ̀ àlùkáwà ni rẹ̀ kò ní sẹ́pa rẹ̀ nínú àmì tí mo bẹ lára ẹni gbogbo ẹni táìmù kẹba ń bẹ lára rẹ kémi owó ra mi èmi tí ń sọ̀rọ̀ sámi yìí ò sí lára mi ìwọ tó ń gbọ́ mi ìwọ náà wo ra rẹ sámi yìí ò sí lára rẹ ohun tí ọwọ́ ajé ó yọ pé bóyá ń bẹ àbí òsì pé ṣètọ́nì ti wọlé sí ọlá tó fi gbọ́ yé òun náà nì torí pé àṣẹ ìtọ́ni Allah subhanahu wa ta'ala ti júwe rẹ̀ fún wa wípé níjọ́ ọlọ́run ti lóun kọ́ ọ òun náà bọ́ lọ́hùn lérí ó ní làákùdánilẹ láwùn sọ̀rọ̀ tọkàlì mustaqi ó ní òun ti gbọ́ tóun ti bàjẹ́ ṣùgbọ́n wọn òun á da wọn lọ́nà ojú ọ̀nà tó jẹ́ pé wọ́n ń lọ́gun ní gbogbo ojoojúmọ́ tó máa yẹ sọ̀làwátì wọn tó wọn sọ pé ihdina siratal mustaqim èyí tí wọ́n ń dúpẹ́ lé lórí lẹ́yìn ìgbà tí wọ́n ti wà lójú ọ̀nà yẹn tẹ́pẹ́ ọlọ́run mọ́jà á sìnṣe mọ́ èmi ọ̀ gbogbo ọ̀nà ní mọ̀lọ́gọ́dì wọn pé ìníjẹ́ wọn orí ẹ̀sìn sí ojú ọ̀nà tó yẹn ń dàrú mọ́ wọn lọ́wọ́ ó lérí bẹ́ẹ̀ wájú Allah subhanahu wa ta'ala ọlọ́run òkè òní rí iṣẹ́ o ọlọ́run kẹ̀ní àwọn tó òní rí mú àwọn làwọn tí wọ́n ní ikhlas wọ́n wá sincere sẹ́mi ọlọ́run iṣẹ́ tí wọ́n ń ṣe sincerity ń bẹ́ńbẹ́ loyalty ń bẹ́ńbẹ́ wọn ò ṣe ń torí nǹkan kan bí ọ̀jẹ́ pé torí ìfiwójú rèmi ọlọ́run ò ní àwọn yẹn mú o ló fi jẹ́ pé wọ́n náà wá tọ́pọ̀ torí nǹkan kan tí ọ̀jẹ́ torí ọlọ́run nìkan èṣù ọmọ rí ọmú fúnra ẹ ló ti sílẹ̀kùnlẹ̀ fún torí pé yóò kọ́kọ́ ṣe ohun tó tako ohun tó lòun sọ kó ṣe ohun tó tako ohun tó ànẹ́bí sallallahu alaihi wasallam sọ ìlérí rẹ̀ kan ní ìlérí àṣẹ ìtọ́nù míì òun náà ni pé Allah subhanahu wa ta'ala júwe fún wa pé èṣù tẹ́ ẹ rí yẹn o yuqi bainakumul adawatu wal bagda yóò mọ jù sáàrin yín ìkórìíra ara ẹni àti ìmúra ẹni lọ́ta àfa òkè òní fẹ́ràn ẹ tilẹ̀ kò ní fẹ́ràn ẹ ti sàlẹ̀ àfa òtún òní fẹ́ràn tapasi tiwájú òní fẹ́ràn ẹ tẹ̀yìn kí ni ó fà á jahalu tí jahalu bá ń bẹ lára ọ̀kan kódà kékejì kọjá pé òun ọ̀ jẹ́ atọ́nà yóò jẹ́ tọ́sílà tí èyí tọ́jẹ́ jahalu ń bẹ lára ó fi mọ̀ fi rí na àìmọ̀kẹ́ ara rẹ̀ ó jẹ́ ọmọ wu ẹnìyẹn lọ́ta rẹ̀ ni torí pé làwọn afáàfin máa sọ fún wa pé láàyè bulugul àhàdá omi já ìlì máàyè bulugul já ìlì ní nọ́fṣìhì ohun tí aláìmọ̀kan fi ń ṣera rẹ̀ ọ̀pọ̀ ju ohun tí wọ́n fi ń ṣe aláìmọ̀kan lọ tọ́ta fi ń ṣe lọ ìtumọ̀ rẹ̀ nìyí káwáwá òjò wa lẹ́nu torí pé àṣẹ ìtọ́ọ̀nì ọ̀nà tó lágbára jù ń ta fi pẹ́ lórí àlàyé yìí òun ni pé ọ̀nà gbogbo ọ̀nà yòókù ń tẹ̀lé òun náà ni alijahal tí ọ̀fẹ́ sí tí a bá rí ọ̀nà eléyìí tì ọ̀nà àìmọ̀kan àwọn ọ̀nà yòókù àwọn náà ó ti mọ̀ jẹ́ títì kalẹ̀ ṣùgbọ́n tàbá ti rí tì gbogbo ọ̀nà yòókù láti fi fèsù tó yẹ kó gbogbo àmúdi yòókù yọ̀mọ̀ tẹ̀lé ni ló fi jẹ́ pé ẹni tó wá jẹ́ jahil aláìmọ̀kan tí ẹ bá ti jẹ́ aláìmọ̀kan ó ti fara rẹ̀ kalẹ̀ fèsù tó kó sèwọ́n bá ṣe fẹ́ la ya'rifu al-khayra min ash-sharr torí pé kò ní dá oore mọ̀ kò ní dá mọ̀sáburú lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan lọ́lẹ́tọ̀ tọ́mọ sọ pé wọ́n lé léyọ̀ lẹ́tọ̀ léyọ̀ lẹ́tọ̀ ẹni tí sọ fún yẹn yọ́ mọ̀ sọ fún ni pé lọ́dọ̀ tí gbogbo nǹkan ní ọ̀dá torí pé tí a bá jẹ́ aláìmọ̀ kan nípa àlámọ̀rí ẹ̀sìn la yahrifu al-khayra min ash kò ní mọ aburú kò sì ní mọ oore lọ́tọ̀ kò ní í dá súnnàmọ̀ ìtẹ̀lé tọ́lọ́hùn tànẹ́bì kò ní í dá mọ̀ sí àdádálẹ̀ nínú ẹ̀sìn tó yẹ pé ànú ni. farubbama àwòká àhú fi sharri ìgbà míì sọ ọmọ jù sínú aburú wa huwa yahsabu annahu al yóò sì mọ̀ wọ́n kóore ni ilé láyà al ti sọ fún wa pé hal nunabbihukum bil akhsarina a'malan a ṣé kí n fún yín ní irú àwọn aláṣẹ sọ́ọ̀tì aláṣẹ ṣòfò nínú àwọn ẹ̀dẹ́yìn àwọn náà alladhina dalla sa'yuhum fil hayati dunya huna annahum yuhsinuna sun'a àwọn tó yẹ pé kún ó tó kò láyé níṣẹ́ wọn ti ṣòfò ló ti sọnù ṣùgbọ́n nínú ẹ̀mí wọn nínú ìmọ̀ àìmọ̀kan wọn tó ń pè nímọ̀ wọn sì mọ̀ wọ́pẹ́ dáadáa làwọn ń ṣe ọ̀dà kí n fún wa lápẹ̀rẹ̀ kan nígbà tá a ní la yahrifu eh, albid'a la yahrifu kò ní dá sunna wà yàtọ̀ sí bid'a látàtijọ́ wa kódà ìlú nẹ́fìlà tí wọ́n máa ṣe ní nísùkú sàbáàní mélòó mùsùlùmí lọ́mọ̀ pé kèé ṣe súnà bídí àdádálẹ̀ ni iṣẹ́ àti sọ́ọ̀tì ni ṣùgbọ́n arínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń sọ ohun tó takò òdodo tó pé àìmọ̀kẹ́ ń bẹ lára òun náà yóò mọ̀ sọ fún ọ pé ọlọ́run ní sọláàtì hairu maudu'in nǹkan tó da tá a mọ́ fi lélẹ̀ ni báyìí tó bá wá ṣe ọmọ gbèsè nìkan ọbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kódà àríyàn tó elu ẹlòmíì tí ó sọ pé ohun fi lè mú bàbá alágbájá ṣe bàbá tàmẹ̀dù ṣe ọlọ́run ọ̀bọ̀dọ̀ kọjá tẹ̀wọ́ gbà subhanallah ọ̀rọ̀ lè burú. àìmọ̀kẹ́ máa fọyàn lójú kò ní yọ ọmọdé yẹn lódì nínú ẹ̀sìn bákan náà ìmọ̀ sọ ni di irinṣẹ́ fésù láti tún sọ àwọn ẹlòmíì nù látara àfẹnú yọ wàá sọ yẹn di ọ̀kẹ́ nínú ọmọ ẹgbẹ́ tí alukurani sọ fún wa pé ala inna isba shaitan humul khasirun pé dájú àwọn ọjọ́ èṣù ẹni tí ó ṣòfò iná ni wọn àti mi àti wọ́tọ̀ ń gbọ́ wa ọlọ́mọdé aṣòfò káwá wá àwùjọ káwọ àìmọ̀ kan lápẹ̀rẹ̀ láwùjọ wa lẹ́nu. ẹjẹ́ awo bá a ṣe ń bẹ̀rẹ̀ Ramadan ẹjẹ́ awo bá a ṣe ń parí ẹ̀ ìmọ̀ ni wọn tà nẹ́bí mú wá fún wa ti mẹ́nu al àti sunna ìbẹ́nu wa tá a gbé mímọ́ jù lẹ̀ èyí tí ó jẹ́ pé ọ̀ta ko pàápàá bí wọ́n ṣe ní àṣẹ òun la dì mú bó tẹ̀lé kóun náà mọ̀ jẹ́ orúkọ nínú mọ̀ pé ìmọ̀ bá a ṣe wá oṣù kẹ́bàá yá lọ́nà calculation kan ni islam ò rúlẹ̀ àwọn ti pé ká mọ̀ lo calculation ó ní àwọn olóńgbà oòrùn àtòṣùpá lè tá àlẹ́ mu àdàdà sí ní ìwọ̀n ìsáàbà bẹ́ẹ̀ ni àyà ìbẹ́ẹ̀ lórí ṣùgbọ́n àwọn akọ́lá kọ́gbá yìí iye ṣáájú ànábì àtàwọn sọ̀hábà. sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum eléyìí bẹ́ẹ̀ pé àmọ̀ fi sọ́kà ṣùgbọ́n nǹkan kan ìmọ̀ kan wá ṣáájú tí ọmọ chẹ́ẹ̀kì rẹ̀ òun náà ni súnmú li ruhiyatihi wa aftiru li ruhiyatihi. ẹ wá já wò àìmọ̀ kan pé ẹjẹ́ á gbé súnmú li ruhiyatihi sẹ́gbẹ́ kàtó pé jáhálù náà lòun náà jẹ́ nù rẹ̀ kan tí ń da apá kan mùsùlùmí láàmú. a pé àní wá oṣù àní dúró dè àmọ̀jọ kalẹ̀ àbí àti ẹ̀ mọ́jọ́ kalẹ̀ àwa ò ní tẹ̀ láwọn lágbájá torí jáde náà ni ó bí aṣọ bíyà nígbà tó pé sóhun ní ọwọ́ aṣọ fún wa eléyọ̀ wa di pé à àwọn eléyọ̀ la wọ́n sọdún wọn kí nígbà wọn kọ́ máa wòra wọn kódà á tún lẹ́nu mi tí ó gbàgbé lẹ̀rọ kalẹ̀ tó pé yọ parọ́ mọ́lọ́ yọ parọ́ mọ́ nàbì sallallahu alaihi wasallam látara pé bọ́yá afẹ́ fomi ọwọ́ ra kọ́ wá lórí pé ká má bàa bínú síra wa náà kódà omi ń bẹ wọ́n sọ pé ọ̀nà tí wọ́n máa fi gbà wá oṣù pé tọ̀rí kọ́ tó ń rò híyà ń bẹ ojú ọ̀nà ìlànà ẹ̀mí ọ̀rọ̀ yìí tóbi ó sì burú pé àwọn ẹ̀dá kan ń bẹ táwọn ò tiẹ̀ wulẹ̀ ní wá oṣù wọn ò wulẹ̀ ní tiẹ̀ lo àdáda à ń fò kàkà jẹ́ pé àwọn kẹmọ́ ọlọ́ọ̀ bí ọlọ́run ni pé sọjọ́ tí ó lè fún mi kí n bẹ̀rẹ̀ àwẹ̀ subhanallah ànẹ́bì sì ń so ara la fi ń sọ pé à ń gbé kọ̀ ìmọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ju àwọn ànẹ́bí ọlọ́run lọ tó tọ́ bá yẹ kí bá ń bẹ nínú ẹ̀dá tí ó kẹlọ̀ sọ fọlọ́run pé sọjọ́ tí ó lé fún mi mọ́wùlẹ̀ jẹ́ ń wá ànẹ́bí lẹ́ni àkọ́kọ́ tí ó jẹ́ ọ̀gá gbogbo wà ní ilé ọlọ́run òun ni Abubakar Siddiq. radiyallahu anhu. torí pé ká mọ̀ fìlà wa lẹ̀ sórí àìmọ̀ kan a gbọ́dọ̀ rí i pé à ń gbìyànjú láti tẹ̀lé ohun tọ́lọ́run sọ́tà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tọ́sọ ìlànà tó fi ilẹ̀ fún wa nípa àwẹ̀ wá jáwò àìmọ̀kan àìlóòdodo ìlànà tá nàbí mú wá yẹn tẹ́ pé ìyapa rẹ̀ tá a kò náà ní ìrànkẹ́ nù rẹ̀ àlìjáhálù ń dá fúrúkọ́ ọ̀lẹ̀ láàrin wa pé ìwọ ọmọ ọlọ́lọ́tọ̀ káwa ní ọmọ ọlọ́lọ́tọ̀. àpẹẹrẹ mi ẹ jáwọ́ àwọn màsáàjìdì wa gbogbo wa kọ́ la fi nímọ̀ nípa bá a ṣe wá àlìkíblà àwọn kan wò pé a báyìí wọ́n sọ̀làyé pàáfi wà wọ́n á wò kébi tẹ́ kí mọ́sálásí ọkọ̀ ojú sí nì àwọn àkókò àní gbà bẹ́ẹ̀ ni a sì nímọ̀ nípa nǹkan yẹn pé bá a ṣe bá tí wọ́n kọ yín náà láàmú ọ̀kì lọ tí ọba wọ ẹ̀fí mọ́sálásí lẹ̀ fún wa tó sì jẹ́ pé ìkọjú sí alikibla kí mọ́sálásí dojú kọ bí tọ́ yẹ ń bẹ́ nu májẹ̀mú tí òun ó fi jẹ́ àtẹ́wọ́gbà àtẹ́wọ́gbà. káwá wò àwọn ní ọ̀wá wò pé àwa ò lè fẹ́ mọ sọ̀run wa nù látara àfẹ́nu ẹlòmí o tún lọ dámọ́sálásí sí mi lẹ̀ ló fi jẹ́ pé ní sọ̀dá àti tì ó rí i tẹ́ pé ilé bíi méjì ní ọmọ lára wọn láàrin kí eléyìí ń júwe fún wa níjúwe pé ìnáma yóò kí abẹ́ ìnákùnmọ̀lá àdáwà tó wọ́n bàgọ́dà èṣù àṣeyìtọ́n tí jáàlù tẹ́ bá ti gbà á láyè àìmọ̀kan tẹ́ ẹ̀jọ́ fi ọwọ́ wẹwọ́ níbi mímọ̀ ọ̀tá ọmọ ọbẹ̀ láàrin yín ara màdákìlù ṣeyìtọ́n ọ̀nà tí sùnmọ́ gbà fi penetrate tí ó fi dàrin èèyàn rú tẹ́ fi dọ̀tá ara yín iná lélẹ́yìí àbí sílẹ̀ wáyà náà ṣáájú òun fún mi ká àdírẹ́sì gbogbo orú àwọn nǹkan báyìí bá a ti mójútó ìmọ̀ wàhálà ọmọ ọ̀sẹ̀lẹ̀ kí n tún fún wa lápẹẹrẹ mi ẹjẹ́ á wo àwa àwọn iléèwé tá ń lọ gbogbo ọmọ tó ọlọ́run ọba fúnlẹ́ mú mọ̀ ó kéré níye tí mo nífẹ̀ẹ́ tíṣà tó fẹ́ràn ẹ̀sẹ̀ tí mo kọ́ wọn dáadáa gbogbo ọmọ tó bá kú rí tíṣà ọ̀tá wọn ni tíṣà mọ́ jẹ́ tíṣà burúkú ni wọ́n mọ̀ pé torí pé tí jáàlù bá ti ń bẹ lára èèyàn ọ̀tá ni ọmọ mú ẹ̀ńtọ́ bá jẹ́ onímọ̀ láti jẹ́ pé kéṣù ọmọ bàárà àárín àwùjọ mùsùlùmí dàrú a ní bùkátà sí ká mójútó ìmọ̀ mélòó wa kéṣù ọmọ jẹ wá lógún lámọ àlàyé bá a ṣe sàlùwàlá àrìpá àti sẹlẹrẹ tó ń bí iná ṣètọ́nù ni mo wá kọ dínà fún yàn látara ọ̀nà tí wọ́n gbà kọ́ dínà fún yàn tá a fi ní lékún nínú ẹ̀kọ́ ọmọ ẹ̀sìn ni pé àyìnyẹ̀sùn dàhú àǹtọ́làbẹ̀rẹ̀ ẹ̀lì yọ sọ fún ọ pé ah kí wò lọ́tọ́ ń ké àlùwàlá lọ́tọ́ ń ṣe ń bí tá a ṣe kírun kírun dé yìí torí pé ilé iná pọ̀ lẹ́nu àwọn àgbàlagbà náà bá a ṣe dáadáa fún yín pé sẹ́yìn lẹ́ẹ̀ wá wa sẹ́yìn lẹ́ẹ̀ sọ fún wa kò sí ẹni tí ọlọ́run ọba tí lè ránṣẹ́ ra wọn amọ̀rin bàbá sí ọmọ rẹ̀ a sì mọ̀rin bàbá ọmọ náà sí bàbá kódà ó lè sọkọ ni pé àṣetọ́ ni mo dé ni àti ló fi jẹ́ pé kákọ́kọ́ gbé àwọn tó jẹ́ àwa ọmọ kéékèèké láwùjọ mélòó wa ló mójútó ohun tí jẹ́ mímọ̀ mọ́ ọ̀nà tẹ́sù ń gbà lò wá nì. a máa wù ẹni tó ń bá gbájúmọ́ mímọ̀ yẹn nígbà tó bá ń lò àbí máa ń sọ a máa wò ó lọ́ta kó gbé tuntun dé. èso àmọ́ sọ fún pé àsọtọ́ sí ọ pàápàá jọ àtọ́bàtẹ̀ ìjàgbàlagbà kápẹ́rú rẹ̀ lọ́tọ́ ń fọn tíra lọ́wọ́ ọlọ́n kẹ́kọ̀ọ́ ń bì kan kí ló tún wà á ń ta kọ́ lọ́dún tá a wò ó pé ká tiẹ̀ tún lọ kàwé sí i pa fẹ́ lọ sí yunifásitì lẹ́yìn gbàtà àti níyàwó tá a bímọ. ọ̀kẹ́ nínú àwọn àfáà bó jẹ́ pé àmọ́ nǹkan kan ìfẹ́ ló ní sí wa níbi ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n lọ́n kó wa yọ ọ wá ń sàlàyé fún mi níjọ́ yẹn pé a kí lóun tó ń wá ayé pàtàkì ń sọ yìí gan-an náà àákẹ́ ń sẹ́m sí káàkiri òde àwọn tí ọ̀gbára wọn là ń sí gbà náà tóun ti kà sí mọ̀ pé ọ̀tọ́ à ń lọ skul ládùúrú tọ́lọ́ ń ṣe fún ọ yìí bí ṣe ń sọ yọlọ́n ń sì kí àfa náà torí ìfẹ́ lónìí torí pé wà á yìnbọn rìndọ́ à ń kúnlẹ̀ àyíbí ń kalẹ̀ ìlẹ́tì ojú ìfẹ́ kéje yẹn ó rí àlébù lára ẹni tá à ń bá sọ̀rọ̀ tààtà nífẹ̀ẹ́ àmọ̀ wò ti fún tẹ́lẹ̀ ni. ọ kẹ́kọ̀ọ́ nǹkan bá a ṣe gbáwẹ̀ òun ṣe bó ṣe wù ọ́ ni ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ báwo la ṣe sọ láti la ṣe kírun ojú ń tì ọ èṣù ń sọ fún ọ pé ọ̀dàgbà kọjá ní tí ó tún mọ lọ kẹ́kọ̀ọ́ bá a ṣe kírun rùkú kí wọ́n wò ó pé so rùkú dáadáa so forí kanlẹ̀ dáadáa sọ ọ̀dà pádélẹ̀ bí ajá tánibí ni àbọ̀rọ̀ ṣe níbi irun kárẹ́ ti pé sọ̀hábà tó kírun lẹ́ẹ̀mẹ́ta tánibí sọ fún pé irjẹ lọ́tún rẹ kí fàáyín nẹ́kà làtúsọ̀lì lópin òkírun ẹ̀kọ́ anabi ọ̀sọ́ anabi ò kírun èyí tó kí anabi ni kò kí kò ní rẹ́kọ́ọ̀dù kankan lódìdí ẹ̀ mẹ́ta tó ìjẹ́ pé àìmọ̀kan àmúdini ta ní bùkátà sóògùn rẹ̀ anabi sì lóògùn rẹ̀ òun náà ní kéyìn ó béèrè lọ́wọ́ ẹni tọ́mọ̀ báyà lùkọ́ àti gbọ́kẹ́ fásitì alú alàdìkìrì nkúntù láta àlàmùn àti bóyá sọlẹ̀ sáwọn sọ̀hábà tí ẹnìkan lu jẹ́nẹ́bà nígbà tí wọ́n rìnrìn àjò tápá sì ń bẹ lára rẹ̀ tọ́wá ní tọ̀ òtútù mú ṣé tàyámùm lòun ó ṣe tóun fi gbé jẹ́nẹ́bà ní àbí omi àwọn kan bá fún bá tó wá pé omi náà ló fi wẹ̀ o níbẹ̀ ló bí àdìbá níbi sọ fún wa pé àmọ́dí ni àìmọ̀kan oògùn rẹ̀ òun náà ni ìbéèrè tába ti wo pa dàgbà pa àlè béèrè èèyàn mọ̀ sùn sí ni ẹ̀sùn sí níjà tẹ́wọ́ gbà èèyàn wá wò pé bí mo ṣe wà yín náà ti tẹ́ mi lọ́rùn ẹ dákun ẹ mọ̀jà sí bẹ́ẹ̀ bákan náà látara ọjọ́ eré àbí tìjú àmọ́ kó bá ní pé tó bá jẹ́wọ́ pé ọmọ sọ̀dátù Ibrahim tá a mọ̀ sí mi tashahud ayé gbogbo àwọn ọmọ yóò wá mọ̀ pé àti pé láti jọ ìbàbá wọn kàn ń kírun ní ọmọ tashahud ojú ọmọ àti ọ tó bá ti jẹ́wọ́ ara rẹ báyìí o ti ń dura rẹ ní oore tí ń bẹ ń bi kó sin lọ́wọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ èṣù ti rí ọmú ó ti wọlé ṣe ọ̀la ó ti gẹ́ẹ̀tì kóòdù rẹ ara àwọn ọ̀nà tí ṣètọ́ ni wọ́n gbà iná ìlélẹ́yìí kódà àáfàá ni a lè rí ẹni tí ọmọ sọ pé kó wọn kú ní aláìmọ̀kan báyìí ọtẹ̀ ń lọ́rùn àáfàá yẹn náà wá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ náà o lè à ń tẹ̀mú tàtọ̀ líbẹ̀ lèlẹ̀ ẹ̀lì tọ́ọ̀lìbẹ̀ ẹ̀lì kó kú lẹ́ni tó yẹ pé ń wá ìmọ̀ khayru min an ta'isha qani am bil jahl ó lóore fún ọjọ́ kọ́ wo pé òpè ìjà aláìmọ̀kan ń bẹ ọ̀rọ̀ ẹ̀sìn náà ó ọlọ́run káwọ aburú ọmọ dálẹ̀ kọ̀tọ́ sí wa tàbábẹ́kẹ́ sùn òjogún wa kámọ̀ nímọ̀ nípa ìsìn wa. ìkọ́mà ṣíṣe fáwọn àjọkùnrin báwo la ṣe sọ̀sọ̀ láti gbọ́ alamọ̀ àti àlùwàlá làlámọ̀ yìí èsùmọ̀ ti mú wa nìyẹn ó ti ń wọlé sí wa la torí pé tọ́bẹ̀ èsì ti ráyè jókòó àwọn àrùn yòókù tá alápàdà mọ́ bọ́ síbẹ̀ àwọn ní ọmọ ogun ni Yorùbá sọ pé tí ìyá ńlá bá gbé ni sẹ́lẹ̀ kéékèèké ọmọ ogorí rẹ̀ ìyá ńlá là ń yẹjú ìlà ń ṣàlàyé rẹ̀ ìyá ńlá ni kéèyàn mọ̀ nímọ̀ nípa ìsìn rẹ̀ kí n tó fún wa lápẹẹrẹ nínú àìmọ̀ kan nìkan ọmọ da orúkọ ọlọ́wọ́ ọba adẹ́dà ọba tó da ọkọ ọmọ da mọ̀ tọ́ ọba mọ̀ lẹ́ni lárúbáwá kọ́ ọmọ mọ̀ ọ́ ní èdè yorùbá pé ó kì báyìí la lè fi kí ọlọ́run ìròyìn báyìí la lè fi ròyìn rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tọ́lọ́run fẹ́ gbà nẹ́bí dìde tó gbà nẹ́bí dìde sí wa ó sọ pé wa yu'allimukumul kitaba wal hikma ànẹ́bí ọmọ ọkọ yín ní tíra àti ìmọ̀ ọgbọ́n níbi ọ̀rọ̀ tàwíìdì náà ọ̀sọ̀fà nẹ́bí pé fa'lam annahu la ilaha illallah ó túnmọ̀ pé al-ilm ló mú ìmáàmù Bukhari ni wọ́n fi gbé wá pé báàbù al-ilm báàbù al-ilm qabla al-amal ojú pọ̀ náà pé ìmọ̀lá kọ́kọ́ wá síwájú mímọ̀ wọ́n kọ́ gbé báàbù kan wá pé báàbù àníyàtú qabla al-ilm ojú ọ̀nà pé àníyàn aláníyàn ẹ̀rí pé kí ojú ọ̀nà pé ìmọ̀lá tó wá ká tó ṣiṣẹ́ ọwá tẹ̀lé ó túmọ̀ ọ̀pọ̀ táwọn fẹ́ gbé àìmọ̀kẹ́ kúrò fúnra wa àbùkátà pé àníyàn wo la fẹ́ torí ẹ̀kọ́ mímọ̀ àníyàn wo iṣẹ́ wo la fẹ́ fi mímọ̀ yẹn ṣe bí ọba ti ṣẹlẹ̀ yìí àti ìyá ńlá ti gbé wa sẹ́lẹ̀ kéèké ọmọ wa gorí ẹ̀ sọ pé àwọn kéèké yẹn amọ̀ mẹ́nu bà wọ́n náà tó fi jẹ́ pé Ali radiyallahu anhu wọn ni wọ́n sàlàyé pé kéèyàn jẹ́ kan nínú èèyàn mẹ́rin kéèyàn jẹ́ aliman báyà onímọ̀ aw muta'alliman àbí kéèyàn jẹ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ mọ̀ aw mustami'an àbí ẹni tí ń tẹ́tí tí ń gbọ́ ìmọ̀ lẹ́nu onímọ̀ àbí lẹ́nu akẹ́kọ̀ọ́ mímọ̀ ó túmọ̀ pé wọ́n tí wọ́n náà ń gbọ́ wa tó ń gbá láyé ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfa oríṣiríṣi pẹ̀lú àníyàn tó da pẹ̀lú ọkàn tó da pẹ̀lú ọkàn tí mo fẹ́ lò ọ̀ ń bẹ́nu rìn yẹn mẹ́ta tójú lóore ọ̀jẹ́ onímọ̀ òṣìṣẹ́ tí ń kẹ́kọ̀ọ́ ọmọ dàrẹ́tì kúwọ̀ gẹ́gẹ́ ń kọ tó fi donímọ̀ ṣùgbọ́n ń gbọ́ pé báwo lò sí ní sin ẹ̀sìn rẹ sí kódà wọ́n pa mùsùlùmí àyànfẹ́ àwọn mohibbal tàbí ẹni tí ń nífẹ̀ẹ́ onímọ̀ ń nífẹ̀ẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ ń nífẹ̀ẹ́ àwọn tí ń gbọ́ ìmọ̀ òun gẹ́gẹ́ wá tún nífẹ̀ẹ́ mọ̀ tí wọ́n ń jọ tẹ́tí sí olùwọ́lá tẹ́kùn alakọ́ọ̀mìsà fatahilak aw fatuhilak mọ jẹ́ ẹlẹ́ẹ̀karùn kọ́ mọ́ ni pé kò kéwú kò béèrè báwo ni ó ṣe là kò kéwú kò béèrè kò tẹ́tí sí ọ̀nà olófẹ́ gbà tí ó fi là á rí i pé eléyìí ti tó wa o abọ̀dọ̀ nímọ̀ nǹkan ọlọ́run àwa tá a mọ̀ ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ irú àwọn èèyàn wa náà bàtà ń bẹ láwọn orí kan oríṣiríṣi tá a jẹ́ mùsùlùmí a ká béèrè orúkọ tọ́lọ́run jẹ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ àáfàá kí wọ́n ṣàlàyé fún wa kọ́mọ jẹ́ pé ohun tá à ń sọ jáde lẹ́nu yóò sì mọ kó bá wa tí ọ̀wọ́n bá ṣe wa jẹ́ á sì ròyìn tí ò jẹ́ tọ́lọ́run á sì ròyìn rẹ̀ ara ìmọ̀ kẹ́tí ni fẹ́ kó bá wa lélẹ́yìí torí pé ohun tá à ń pè ní àdìọ́ kẹ́ẹ̀sì tá a fi jẹ́ mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú ohun tí ń bẹ lẹ́mìí wa àti ohun tá à ń sọ lórí ahun kó tó kẹsẹ́ káwa pe ọlọ́run ọba elétí ìlú kára ajere àbùkù ńlá lélẹ́yìí ọ̀rọ̀ burúkú sì ní lẹ́nu mùsùlùmí kò kọmọjú apá ọlọ́run alápá kábíkábí ọ̀rọ̀ burúkú lélẹ́yìí náà ọ̀tọ̀ mùsùlùmí akéwì lọ́jẹ́ ni pèdèpèdè lọ́jẹ́ ni kò gbọdọ̀ jáde lẹ́nu rẹ tó bá jẹ́ mùsùlùmí torí pé àìkẹ́kọ̀ọ́ mímọ̀ rẹ ṣètọ́ni ti ń jẹ́ ológun torí pé ọ̀nbẹ́nu ẹni tí ń fi ròyìn burúkú ròyìn ọlọ́run òfin sayọ̀ ńbẹ̀ ló ti ń jẹ ló ti mu yóò máa tì ọ lọ díẹ̀díẹ̀ yóò jẹ́ kójú rẹ̀ ọ fọ́ ọ padà pé gbogbo ẹ̀sìn lẹ̀sìn rẹ ṣètọ́ni ti ń ṣe kíni ìti ń jẹ́ ológun lélẹ́yìí ọpọlọ bẹ́ẹ̀ tí ò ní pé àìmọ̀kan yìí tí bá ń bẹ lára àwọn oríṣiríṣi àrùn ni ó máa gbé wá nínú àwọn àrùn tí ó ti máa gbé wá sára èèyàn òun náà ni pé a máa mú gbogbo ẹni tí máa ń tọ̀yàn sọ́nà a máa mú lọ́tà wa ìkórìíra àwọn bẹlẹ́mi wa gan a tún wá jẹ́ ní tí ó jọba lẹ́nu àwọn tí ó máa kórìíra àwọn yẹn ẹlòmíì ló tú mọ́sálásí látara ìmọ̀ òun ló tú mọ́sálásí wọn pé ẹ̀gbọ́n tọmọ ní sọ ni ẹ̀gbọ́n tó afa àtọ́sẹ̀ ẹ̀dín ní sọ ni ó yàtọ̀ sí ohun tá à ń ṣe sẹ́wọ̀n pé lórí rọrùn mọ́ rọrùn wàláhì tó túmọ̀ sára sí mi nìyí pé àwọn ọmọ ọ̀rọ̀ ni o àwọn òní mọ ọ̀rọ̀ ni o kílẹ̀tà àjọ fi mọ̀ wẹ́mọ pé èwo lọ́lọ́lá ṣé wù bẹ́ńbẹ́ àbí òsì àti sọ̀tàlì kíbla bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ẹ̀bá wà àwùjọ wa á rí i pé ohun tí ò jẹ́ kífẹ́ ọbẹ̀ láàrin mùsùlùmí síra wọn àìmọ̀kan òun ni ìyà àkọ́kọ́ tó gbé wa sẹ́lẹ̀ tẹ́sùn fífẹ́ jẹ wá lógun ayé alukóhánì sọ fún wa pé innama yuki abaynakumul adawatu wal baghdha èso yóò mọ sapá láti fi ìjọta àti kórìíra sáàrin ara yín ẹni fẹ́ ríra yín ẹni fẹ́ gbọ́ra yín kí ni wọ́n ń wí sọ bẹ́ẹ̀ sì ni ohun tí jẹ́ ìmọ̀ àtọgbọ́n ọ̀sọ̀nù fún gbogbo ẹ̀dẹ́ níbi tá a bá ti rí láti mú. bàbá gbàgbọ́ yẹlẹ́yìí káwá wòye pé ọ̀nà wo la fẹ́ gbé gbà táàfi ja àìmọ̀kan yìí lógun tọ́jú ọ̀kẹ́ nínú irinṣẹ́ ṣèitọ́n torí àìmọ̀kan ó kó bá wa yóò kó bá ẹlòmíì náà ká fún wa lápẹẹrẹ irú arákùnrin inú àdísì ìmáàmù Bukhari táni níbi sallallahu alaihi wasallam sọ pé àwọn Israẹli ni ọ̀pá yẹn ninety nine àwa lọ bá àfa aláìmọ̀kan aláìmọ̀kan tẹ́kọ̀ ọmọ jókòó sílé ń pè rẹ̀ ní agbélé bẹ́lọ́hùn kọ̀dọ́lọ́hùn mọ̀ pé inna Allaha yaghfiru dhunuba jami'a àyà yìí ọ̀sán aláìmọ̀kẹ́ ń pa rẹ̀ ò pé ní. ní kó wọn náà tí wọn náà kẹ́ jókòó ọ̀ẹ́ àwọn bẹ́ẹ̀ lọ́rùn ni àwọn èèyàn jáde nẹ́fìlà là ń ṣe gbogbo ògbà ṣàlàyé bó ṣe ń ṣe nẹ́fìlà fáwọn tọ́jú ní mímọ̀. àwẹ̀ lámọ́ gbà àwẹ̀ funfun abẹ́rẹ́ ìpèsè àwẹ̀ dúdú ń bẹ ṣé dúdú ń bẹ bàbá ti béèrè àlàyé ní wọ́n tọ́ka fún wa ọwọ́ á lọ bá àfáà yìí àfáà yòówù sọ fún pé ah, ọ̀pá yẹn náà ti náà ò lè ráforíjì mọ́ eléyìí náà ni tọ́ bá rí bẹ́ẹ̀ jẹ́ ń pàwọ́ náà ti kọ́kẹ́ jẹ́ hundred kọ́mọ jẹ́ ninety nine percent kọ́ jẹ́ hundred percent ṣàkóso ti kó bára rẹ̀ ọ̀pá òun ọwọ́ padà lọ bá àfáà tóun jó ní mímọ́ eléyìí wàá sọ fún pé áá lágbọ̀ọ́yà ayà pé gbogbo ẹ̀ṣẹ̀ pátá tó bá ti yàtọ̀ sí morogún pẹ̀lú ọlọ́run ọlọ́run mọ́ forí rẹ̀ jiyàn àfáà yẹn wàá tọ́ sọ́nà tó táwọn náà bá ti súnmọ́ àwọn onímọ̀ tá jẹni tó nífẹ̀ẹ́ mímọ̀ táwọn náà ń kọ́ mímọ̀ tá ń gbọ́ mímọ̀ àlàyé rẹ̀ á mọ̀nà náà ni àwa náà ó sì rí kẹ́ á dẹni àlìjẹ́nà bíi tarakùnrin yìí àfa yẹn wá sọ fún pé tọ̀ ọlọ́wọ́ forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyàn ṣùgbọ́n ohun tó ṣe ni pé jáde kó nù ìlú tó wà yìí ọ̀páàrọ̀ ìlú mo wá lọ ìlú mi inú bá a ṣe rí inú àdìsí ànábì sallallahu alaihi ẹnì yẹn ń lọ ìlú yẹn ó fẹ́ wọ̀ ìlú yẹn kò tiẹ̀ tí ì wọ bẹ́ẹ̀ ní títẹ́ dé ba nígbà wo ti ní asúnmọ́ ti láníyàn pé òun fẹ́ túbá títẹ́ dé ba àdébí ni àwọn màláìka ńgbà tó kú sójú ọ̀nà ọlọ́run wá pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n wọn ilẹ̀ ilẹ̀ ibi títí ń bọ̀ àti ilẹ̀ ibi tí ti ń lọ torí pé ẹnìyẹn ti jáde lẹ́ni tó yẹ pé táàhìbù ìlà rọ̀bìhì lẹ́ni tí ń túbá ti ń sẹ́rí ronú kúwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala wa pa ọ́ láṣẹ pé tó bá jẹ́ pé ibi títí ń bọ̀ ìlú ẹ̀sẹ̀ títí ń pààyàn tí ń dára tọ́jà yàkìlà tí wọ́n rẹ̀ pé ọmọ pààyàn níbà tí ń bọ̀ tó bá súnmọ́ jù àyẹ̀pẹ́ yóò mọ̀jọ́ mọ́ náà. tó bá jẹ́ pé ìlú ibi tí ń lọ táàfà tọ́ka fún ló súnmọ́ jù yóò mọ̀jọ́ màlìjẹ́nà. nígbà tí wọ́n wọ̀n ilẹ̀ ìlú tí ń lọ ló súnmọ́ ọ̀dọ̀ màlìjẹ́nà. ó túmọ̀ pé òòrùn tó kù ń ta á rí pẹ́ nìyí náà ó túbá àwa náà bá a ṣe ń gbọ̀ yìí àwọn tá a mọ̀ lálàámọ̀ rí ẹ̀sìn àmàlùwà láṣẹ lẹ́nu wákàtí tá a bá ti ń kó lórí afẹ́fẹ́ àwọn tó jẹ́ àfa aládùúgbò wa ká súnmọ́ wọn bá a bá ti ń kẹ́kọ̀ọ́ rẹ̀ náà oríire ti dé fáwa náà àwọn tó yẹ pé lọ́wọ́ wa àìmọ̀kan wa lọ́dà mọ́sálásí àdúgbò wa rú wọ́n ka àdìsí ànẹ́bì fún wa a ní ẹ̀mọ́ gbèrú àdìsí yìí débì bá a ṣe bá àwọn àbá tí wọ́n ń وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. tọ́ anibu ila rabbikum. ìtúbà wa lọ́dọ̀ ọlọ́run ni pé a kọ́ ìmọ̀ nípa a nímọ̀ nípa ìmọ̀ ọlọ́run lọ́kẹ́ àwọn orúkọ rẹ̀ àwọn òròyìn rẹ̀ àwọn ọ̀sìn rẹ̀ láàfin ní tún ókì kókì fọlọ́n bá yẹ sọ fún alẹ́ kẹlẹ́ lóko ọlọ́run ọba dàrúdà pọ̀ tó <laughs> a ní sọ gbòòrò àwọn gbólóhùn yìí bákan bí àwọn ọsẹ wa tó jẹ́ sẹ́ẹ̀sì á béèrè báwo là á sí torí pé ọba nínú jẹ́ fún iye ọjọ́ orí ẹlòmíì ọjọ́ orí rẹ̀ kéré fún tọ́mọ̀ nínú mímọ̀ nípa ìsìn ọlọ́run ṣùgbọ́n nípa òwò ayé ńkọ́ àmọ̀ nípa rẹ̀ gan àṣetán ní ń jẹ wá lógún yìí eléyàn tó yìí ti ṣẹlẹ̀ sí wa yìí yóò gbé àwọn àdánwò kan wá àwọn àdánwò tí yóò gbé tọ́ yẹn inú rẹ̀ ní alghadab ìbínú ìyẹn mọ̀ bínú gbogbo gbà tọ́ba ní sàlàyé bàbá ìlọgbẹ́ yìí lọ́dọ̀ kún gbélé yẹn wá bí so eléyàn láàbọ̀ sí lọ́la nínú àwọn ọ̀nà tí ni wọ́n fi ṣe kíni tí wọ́n fi wọlé sí ni ìbínú eléyàn a ní bùkátà sí ká ja ìmọ̀kànlógún kárán àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ tààrà tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ara jíjá ìmọ̀kànlógún náà ni pé ká jẹ́ ká tún ja ìkọ́dínà ká mọ̀jẹ̀ wọn ó rí mímọ́ lò bó ṣe tọ́ bó ṣe yẹ ká jà wọn náà lógun ajàfẹnu wa tí wọ́n tako yẹn pé òótọ́ lẹ kí olóòótọ́ kì í ṣe bí ilẹ̀ ti pírátìsì rẹ̀ eléyìí ni ó mu wa tẹ́tí gbà wọ́n gbọ́kúgbọ́ omi gbà mí ẹlẹ́bí ìsọmọ pé ọlọ́run ẹ páyọ ọlọ́run akọ̀tùkọ́tì kì nàìjíríà. àwọn ará saudi ni. tara saudi ni àìmọ̀kánná ìlélẹ̀ yìí wọ́n tí wọ́n ní ẹ̀bá gbà bẹ́ẹ̀ pé à èyí tẹ́ ń sọ ni òde nàìjíríà ń bí ifá tọ́lọ́ngẹ ọlọ́ngẹmọ ọ̀rọ̀ ẹni tọ́dá à bẹ́ẹ̀ náà ní lóòótọ́ kí wòó tó sọ ó ti sọ pé Allah ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. ni pé àtẹ̀mí èmi tẹ̀mí náà ń sọ̀rọ̀ èmi náà mọ̀nà tẹ̀mí náà fi ń ja àìmọ̀kan tí ì fi ń ja lógun torí pé mọ̀ pé ọ̀nà tẹ́sù lè gbà lómi ni ló fi jẹ́ pé àmọ̀ lékún إذا كنت لا تدري ولم تك بالذي يسائل من يدري فكيف إذا تدري جهلت ولم تعلم بأنك جائل فمن لي بأن تدري بأنك لا تدري so eléyìí àkókò nígbà wá láti mọ ṣàlàyé ẹsẹ̀ orin yìí ni pé ẹ dákun àrọ̀ wá àìmọ̀kan ládùúgbò wa tó ti sọwọ́ dọ̀tá síra wa àwọn tó mọ̀ àfún wọn àti sọwọ́ dọ̀tá àfún wọn láyè mọ́sálásí ń dàrú ìlú ń dàrú àdúgbò ń dàrú so látara ìmọ̀ kan àwa rẹ̀sìn ṣe bó ṣe yẹ àìkè bíi wákàtí mo lẹ́ẹ̀mọ́ dà yín bàbá wa nílẹ̀ pé gbàgbádá bá kan gbádá nu mọ́sálásí bínú ọ̀bá konú pé òun tà ń ṣe ń bẹ̀ yìí sẹ́sìn o báyìí ọlọ́run wí báyìí lànà ẹbí wí ẹnu ọ̀wájọ kòkóhùn láàmú lò àwọn owó pé njọba jẹ́ pé lágbájá lọ́ba ṣáájú tèmi bẹ́ẹ̀ kẹ́yìn ìfẹ́ ẹnu tèmi láti kírun lẹ́nu òun lè kó njẹ́ mi náà bá jẹ́ kó ẹ̀sìn ọlọ́run tiẹ̀ ni wípé ẹ dákun ẹ jẹ́ àjà àìmọ̀kànlógún torí pé nínú pàkútété ṣàìtọ́ àǹtọ́ dẹ fún wa òun lélẹ́yìí so níbi tí a dúró lé ní lélẹ́yìí láti lè gba ìpè wọlé níwọ̀n bá. dákun mọ̀lá ọ̀kẹ́ ìrà lò fún àǹfààní èèyàn wa lé ìbéèrè kan àbí ìkejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one nígbà tí a sì ń retí ìpè èèyàn wa nílé zero nine zero seventy seven seventy one eighteen eighty one now. ẹ ti wà pẹ̀lú wa. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ yín bí tẹ́tí ń pè. ẹ kò wà ní ìlú sọ̀rọ̀ láti sẹ́yìn. ẹ pé jù. ọ̀la àfẹ́jẹ. òjèrè kan fẹ́ bèrè. tí ọkọ àti ìyàwó bá jà. ọkọ wa ní òfò fẹ́ òun mọ́ ìyàwó lòun ò fi ọkọ ọkọ àbí ìyàwó lọ́sọ pé òun ò fẹ́ ọkọ mọ́ ọkọ ló mọ̀ padà fẹ́ òun padà fẹ́ òun ò tí ì sílẹ̀ so bí ẹlòmíì lè pè é bẹ́ẹ̀ àbí báwo. àlàyé tẹ ṣe ni pé ìyàwó ló wọn ọ̀fẹ́ ọkọ mọ́ àbí ọkọ òun sì ló wọn ọkọ ni pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kákọ́ gbọ́ yé ni pé ìjánu àtọ̀lá kíkọ́kọ́ kò sí lọ́wọ́ obìnrin àyàfi tí kọ̀ǹdíṣàn pé ọkọ bá ń fi jìnnà rẹ̀ tó fojú hàn eléyìí wa béèrè fún tó ń pè ní alikolo ṣùgbọ́n kó bìyàn sọ pé mo kọ́ lẹ̀ àbí kọ̀ mí kọ́tẹ̀ mo béèrè pé sákọ̀ mí lẹ̀ ànábi ló bì yóò ti bá ń béèrè pé kọ́kọ́ kọ̀ ń lẹ̀ láì níbi kan tó bá làákà ìmú tó tó tó tó tó tó fojú yìí ó pé ah, ẹ̀sìn tẹ́sìn gbà láyè ànábi ni ìbínú ọlọ́run ní wa kò ní gbóhùn àlìjẹ́nà tọ́ba jẹ́ kọ́kọ́ ní ń fòrò ẹ̀mí ni pé yọ bẹ ọkọ ẹ̀ kọ́ dákun kọ́ obìnrin yóò wá dáhùn tó gbà ní sàdáàkì lọ́wọ́ ọkọ yẹn yóò dá a padà fún un yóò wá ṣègbélé oṣù kan péré ni ó jẹ ìdá àti ẹ̀ kò ní jẹ́ pé nǹkan oṣù mẹ́ta ni ó ṣe. jazakumullahu khairan ni. wọ́n tọkọ wá sọ pé tọ̀ ìyàwó lòun kọ́ ọkọ lòun ò tí kọ́ kò tí kọ́ náà nìyẹn tó bá jẹ́ pé òun bá mọ̀ pé òun ò tí kọ́ tọkọ bẹ́ẹ̀ tí kọ́ náà ọkùnrin mi ò gbọ́dọ̀ lọ pé ọkùnrin tí bá lọ ń pè é aláburú ni ní òfin ẹ̀sìn. jazakumullahu khairan ni ẹ̀dẹ́kun lẹ́yìn ètò nígbà tí a bá ti jáde kí àwa yìí ká pò sórí nọ́mbà prógráàmù zero eight one sixty seventeen ten forty five akọ́mọláfẹ́ masanwóòdì láti ìlú Ṣakí wọ́n ní sùn mùsùlùmù èdè ìbò kan ní ọ̀dọ̀ wa ní kété tá a bá ti jáde studio kún ọ̀dà kún òkú àpadà ẹni ẹlẹ́ẹ̀kejì nọ́mbà tiwọn ní zero seven zero twenty six twenty three eighty nine seventy four abdulrahman abdulrasheed ọ̀gẹ́ láti ìlú Ṣakí ẹ̀yìn ní sùn mùsùlùmù tó jẹ́ ti èdè lárúbáwá ní ọ̀dọ̀ wa láti ọ̀dọ̀ olówó nàrúbó Eh, saudi boutique ní olówó nairobi shopping complex ní ìlú saki. bákan náà láti kún gbogbo àwa tí a ti pè àwọn kẹmẹ tí wọn ti wá gba tíra wọn so àìsí pè wá nígbà tá a bá ti retí yín lè ní sọ́ọ̀lá tààrí yín pẹ̀lú gọ́lọ́n á fún àwọn ẹlòmíì tí wọ́n ní bùkátà sí jù yín lọ tí wọ́n sì ń pè wá. naam a ti láǹfààní àti gbàgbé rè kẹsì. naam. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah. waaleykum salaam wa rahmatulah. waaleykum. ọ̀dà tó ojú òpó ni ó ṣe mọ̀nàmọ́ná báwọn ìyá ò ìtàn lẹ́yìn ìbéèrè ọ̀kan tí a gbà yìí a tún mọ sọ gbogbo ẹ̀ di personal number wa a sì ń retí ẹnìkan péré tí ó pè wọlé sí tí a fi kó lórí ètò kọlọm kó san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn-án lórí. náà. aleykum salaam wa rahmatulahi. a kó àlọ́ ẹ̀sìn. kásùnkò lẹ́gbẹ̀rẹ́ de wa náà. aláwo ní bí wàá ládà rẹ. àbá bí ó léde fún. àbẹ̀rẹ̀ sí kàlẹ́ sí aláwọ̀ ìyá yọrí ẹ̀ pẹ̀lú alábìlì láyọ̀. ẹ dákun a ti sọ fún wa a fẹ́ àdúrà dáadáa ṣùgbọ́n bákẹ́rẹ́ là ń sọ àkókò wa àwa tá a bá ti pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè torí pé ohun tá a ní bùkátà sí ànábìjì oyè wa gan pé àdúrà tá a bá ṣe fún yẹn tá a rójú rẹ̀ tẹ́ni yẹn ò sí mbẹ̀ ọ̀làjò yìí fún tá à ń ṣe fún ní ojú rẹ̀ lọ so àti láti sọ àsìkò wa. náà títí ọ̀la tí a tún mọ pàdé bí àwọn ìlà ìtaala èmi àti ọmọ ìyá mi lajọ ń sálámù sí wa pé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu